الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه ẹ̀yin olùgbọ́ wa kì í sí ibi abala ẹlẹ́ẹ̀kẹwàá ibi àwọn abala ètò wa ètò ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ nípa àwọn àlámọ̀rí tó so mọ́ ọ̀rọ̀ jihad nínú Islam. آه، ان شاء الله اماتي ماما جي الفاوا ماما باوا توكو ابالاي هنا ني دكتور عبد الحميد بدموس اكرمكم الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وكنا استاذ ادريس عبد الرحمن آه. السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته inshallah n tá máa gbé yẹ̀wò níbi abala eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìmáàjà ìbáwọn ọ̀tajà àwọn àyà alukoran tó so ma kí làwọn sábàbí ìgbà wo la máa bẹ̀rẹ̀ ìjà kí làwọn májẹ̀mú tó yẹ pé ó yẹ kó tó di pé a ní ẹ jẹ́ kí ẹ bá àwọn so àwọn yẹn ní. nkata ma a máa gbéyẹ̀wò níbi abala yìí pẹ̀lú ògo ọlọ́run. Ah, Ustaz Idris bóyá kí n gbé láti ọ̀dọ̀ yín ah, karamakumullah so a fẹ́ kí ẹ bá wo kí ni ah, àwọn àgbọ́yé tó tọ̀nà tàbá ní àwọn àyà jihad àwọn àyà tó sọ pé ká máa jà. Ja so kí ni èyí tó jẹ́ àgbọ́yé tó jẹ́ àgbọ́yé tó wà ní ìbámu pẹ̀lú alukoran àti sunna nabi sallallahu alayhi wa sallam sí àwọn irú àwọn ayé àbáyé then ká tó bọ́ sójú ogun ká tó ní ká tó di pé a máa jà pẹ̀lú àwọn ọ̀tá so láwọn májẹ̀mú kan tó já sí pé ó yẹ kí a observe ká wò kó tó di pa lọ bákan náà kí ni pàtàkì asbabun nuzul ìdí tí ọlọ́run fi sọ àwọn àyà tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ báwọn ọ̀tajà kí ni pàtàkì ìmọ̀ ìmọ̀ nípa kí ló fa sísọ àwọn àyà yẹn ní ìbámu sí gbogbo iṣu tí a sọ̀kalẹ̀ yìí ká máa báwọn ọ̀tajà. طب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه إلى يوم الدين akin gbé láti ìbéèrè ẹlẹ́kẹta tí ẹ sọ kí ni ìdí tí pàtàkì ká mọ̀ àwọn ìdí tí àwọn aáyà fi ń sọ̀kalẹ̀ pàtàkì jùlọ àwọn aáyà tó ní ṣe pẹ̀lú ìjà àbíbá kẹfìrí jà ilé tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ inú tí ó dàrú ni pé ní àwọn olùmọ̀ ẹ̀sìn inú tí wọ́n máa ń bàbàrà ni pé ní tó bá máa tú Kùránì àbẹ́ni tó fẹ́ gbọ́ àwọn àyà kùránì yìí hmm. àfi kó mọ kí ló fà á tí wọ́n fi sọ kalẹ̀ ìyẹn ni ó fi mọ̀ pé kí ni àyà náà ń sọ gan pàtó kí ni tọ́lọ́wọ́n bá fẹ́ ká mú nínú àwọn àyà tì náà láfiri Sheikh Ibn Taymiyyah rahimahullah nígbà táwọn náà ń ṣàlàyé pàtàkì tó wà fún sábàbù nùzúl wọn sọ nù ọ̀rọ̀ wọn wípé ní ẹ̀rí iná sábàbù nùzúl máàrífàtà sábàbù nùzúl marifata sábàbí nùzúlì àyà wọ́n ní ká mọ ìdí tí àyà fi sọ̀kalẹ̀ wọ́n ní pé ni ó máa ń ranni lọ́wọ́ yu'in ala fahmi ma'na al-aya hmm. wọ́n ló máa ń ranni lọ́wọ́ láti lè gbọ́ àgbọ́yé ìdí tí ìtumọ̀ tó àyà náà kó sínú hmm. wọ́n á nítorí pé ní fa inna marifata sábàbí yurifu marifata al-musabbab wọ́n nítorí tí yàn bá mọ sábàbí náà ni ó jẹ́ ká mọ kí tí sábàbí yẹn fà kí ló fà táyà yẹn fi sọ̀kalẹ̀ kí ni mm. tó ṣẹlẹ̀ lọ́wọ́ gan lásìkò yẹn ìyẹn ni ó jẹ́ ká lè gbọ́ àyà yìí bẹ́ẹ̀ náà ni àwọn àyà ogun tá à ń sọ yìí náà tá a bá wo kí ló tó yẹ sọ̀kalẹ̀ sáwọn kèfèrí bádìrì àwọn tó jagun bádìrì ó sọ̀kalẹ̀ fún ni sáwọn kèfèrí kùrẹ́ṣì ni sáwọn yahudi ni kí náà ṣe lásìkò náà táyà náà fi sọ̀kalẹ̀ nípa wọn láàfin mọ̀ pé ó da àṣé yóò nídìí kan pàtó tí wọ́n ṣe táyà náà fi sọ̀kalẹ̀ gbóyè ṣe kí ni ó yẹ bá wọn jà ìyẹn lórí ìbéèrè ìyẹn. Ìbéèrè kejì wa ni kí làwọn májẹ̀mú tí a rí ká tó lè sọ pé ní ó yẹ jẹ́ a lọ sí ojú ogun. Mo rò pé inú ta ti ń pààrà, ìyẹn náà sì ní í ṣe pẹ̀lú àgbọ́yé àwọn àyátì tó wà nínú Kùránì tó ní pẹ̀lú ìmọ̀ A ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ni wọ́n ni wọ́n sọ pé ní yóò nídi kan pàtó tí a fi sọ pé ní a fẹ́ lọ ṣe kí a fẹ́ lọ bá kèfèrí jà nínú àwọn ìdí tá a ti ń pààrà náà ni pé ní kó já sí pé àwọn kèfèrí náà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà àbáwọn ni wọ́n ta ẹnu àlà sí wa àbáwọn náà ní àní sinmi nínú ẹ̀sìn wa àbáwọn náà ní àní sinmi lágbègbè wa àbáwọn náà ní Islam gan òní gbérí ha nígbà náà là á jà àbí asọ́ ń pé nínú àwọn ìdí òun náà ni kó já sí pé ní àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ́ nínú àwọn mùsùlùmí táwọn kèfèrí tí wọ́n kó fìtínà bá tí wọ́n ní wọn lára ká jagun láti lè fi gbà wọ́n lẹ̀ nínú àwọn ìdí òun náà ní pé ní aládéhùn pẹ̀lú àwọn kèfèrí yìí wọ́n sì yapa àdéhùn tọ̀ á sọ pé afẹ́sẹ́ kí ni o afẹ́ bá wọn jà àmọ́ wá bá wọn jà yìí kìí ṣe kálukú náà wà máa sọ pé bóyá àmọ́ ti rí kèfèrí kan tó dalẹ̀ wa bóyá ẹ̀jẹ̀ wa lọ múdà báyìí ẹ̀jẹ̀ wa lọ má dò olóró báyìí bóyá ẹ̀jẹ̀ wa lọ pa nínú àwọn ajẹ́mu ni pé ní ìmáàmù ló ń láti sọ pé bóyá ẹ lọ sí kí ni o bóyá ẹ lọ jà ìyẹn adarí àwọn mùsùlùmí lẹ́yìn náà tábàlà fẹ́ jà gan á ń láti ó ń láti dá wa lójú pé alágbára àti ṣe kí àti jà mùsùlùmí tí ò lágbára àti jà tó wá ní ọyá ẹ ṣáà jà lọ sójú ogun jihadi náà ni kéèyàn bá kúkú ṣàyídí yóò wà lùjánà kò sí lágbára àti jà bóyá agbára nù àlàáfíà ara ẹ ni àbágbára ń pa ń pè ní nǹkan ọjà hmm. ọ̀ní tẹ́ ẹ bá gbàgbé gan níjọ́ kìíní àná tá nẹ́bí sallallahu alayhi wa sallam tó fẹ́ ra àwọn èèyàn lọ sógun Tabuk tá à ń pè ní jayshul usra nígbà tó fẹ́ gbé àwọn èèyàn lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ní tí wọ́n fi jagun wọn à ní ní tí wọ́n gùn wọn à ní ní tí wọ́n fi jagun kí láà nẹ́bì ṣe ó ní kán dúró ká má tẹ̀lé wọn lọ sójú ogun bó ti ń ká wọn lára tó ń gbà wọn fẹ́ lọ jagun tó náà ọlọ́run mi ni ẹ má wọ rí ń fún yín ládàá àwọn tó lọ sójú ogun àmọ́ o ẹ ẹ lè lọ jagun gbà tẹ́ ẹ ní tẹ́ fi ṣe kí ni tẹ́ fi jagun sónú àwọn kan tí a máa sọ ní wallahu ta'ala alim pẹ̀lú àǹfààní tí ẹ ti ṣe wá jẹ́ ká mọ̀ pé ó láwọn tó ń fa ogun ó dẹ̀ láwọn májẹ̀mú sọ tí èèyàn máa ń wò kó tó di pé mùsùlùmí ó dìde pé òun fẹ́ lọ bá àwọn ọ̀tá jà ajazakumullahu hmm. khairan ẹ̀dẹ̀ tó sọ́nà ní pàtàkì máa kí ló fa táyà fi sọ̀kalẹ̀ gbé àwọn afọ́mọ ní pé ẹni tí ó tún ṣàṣírí tí ó ṣe ìgbìyànjú náà ẹ̀sìn ó yẹ kó lè máa kí ló fa hmm. kó máa jásí pé yóò máa gbé ọmọ ọba fún Ọ̀ṣun hmm. yóò láwọn tó ń bá bóyá kò láwọn tí ó ń bá wí àti masábàbò nùzúlẹ̀ ẹ̀ ló jẹ́ ká máa kí ló lọ́n sọ àwọn ògùn ni ọlọ́n gbà lérò pẹ̀lú jazakumullahu khairan. naam ah, dr abdulhamid akramakumullah fún ah, àwọn ustaazu wa ti mẹ́nu bà pé àwọn àyà tó ní sí pẹ̀lú kájà kájà kábàwọn kájà so àwọn mbẹ́nu wọn ti pọ́n ní sábà nùzọ́ pé àfẹ́kẹ́ bá wa dákọ̀ àwọn àyà yẹn gan àwọn àyà tó jẹ́ sí pé ó wa pé àti kí ni n tó fà tí a fi ń bá wọn jàmù tẹ́ pé wọ́n ti mẹ́nu bá náà. jazakumullahu khairan alhamdulillah anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run anabi ẹ̀ ṣe nǹkan kan yàtọ̀ sí tọ́lọ́n bá ní kó ṣe wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jihad àwọn oríṣiríṣi àyà ló wá nínú alukoranul kerim tí ń jẹ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba àtàṣẹ fànàbì àtàwọn sọ̀hábà wípé ní kí wọ́n dìde láti ja ogun sí ojú ọ̀nà ọlọ́run ọba bó tiẹ̀ já sí pé ní àwọn àsìkò kan bẹ tí wọ́n ti lò pẹ̀lú àwọn mùṣírikù ní mẹ́kà tòun tí wọ́n ṣe ń ṣe wọ́n ní sùtá tí wọ́n pa wọ́n tí wọ́n gé wọn tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn tí wọn ò jà tọ́lọ́hún ò sì ní kí wọ́n jà àmọ́gbà táwọn àyàtì yìí wá dé ibẹ̀ wà lànàbí sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà náà ti wá dìde láti tẹ̀lé àṣẹ ọlọ́run nínú àyà náà òun náà ni ti bákọ́ra tí ọlọ́run sọ ó fún wa ní fílìn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà nígbà tí àṣẹ jagun kí wọ́n jagun kó dé nígbà tó dé tọ́lọ́run sọ fún wa pé ní kútìbà alaykumul qital wa huwa kurihun lakum وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون a ti pàṣẹ fún yín pé kẹ́ ẹ jagun bó tiẹ̀ já sí pé ní ọkàn yín kọ̀ ìwà máa ṣẹlẹ̀ ńgbà míì tó já sí pé ní ntẹ́ ẹ kọ̀ orí wà ń bẹ̀ ah. ó sì lè jẹ́ ńgbà míì kó já sí pé ntẹ́ ẹ fẹ́ pé ẹ fẹ́ ṣe aburú wà ń bẹ̀ ọlọ́run ló mọ̀ ẹ̀yin ò ní mọ̀ kankan nípa tí ń ṣẹlẹ̀ nínú àwọn àyà míì náà tó tún ní ṣe pẹ̀lú ogun ọlọ́run fún wa ní sábàb jihad nínú àwọn àsìbáàb tó ní ní sọ fún wa pé ní udhina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna allaha ala nasrihim laqadir alladhina ukhriju min diyarihim bighayri haqq illa an yaqulu rabbuna allah. Hmm. àwọn tí ó já pé ní wọ́n ń pa wọ́n àwa la fún wọn láṣẹ pé ní ẹ̀yin náà yọ ọwọ́ sí wọn kẹ́ ẹ máa bá wọn jà látàrí pé ní a ti rí i pé ní wọ́n ṣàbòsí fún wọn ni. ìtàn fi wá ń torí ẹ̀ pa wọ́n yìí kì í ṣe pé bóyá nǹkan kan ni wọ́n ṣe tayọ wípé ni wọ́n sọ pé ní Rabbuna Allah ọlọ́run lọ́lọ́run wa òun lọ́ba tó dá wa òun láṣì máa ṣe torí ẹ̀ ni wọ́n fi ń pa wọ́n làwa náà fi wá fún wọn láṣẹ yìí pé ní ẹ̀yin náà yọ ọwọ́ jà sí wọn láti dìfẹ́ǹdì ara yín nínú àwọn àyà míì náà tó tún wá tin sọ fún òjíṣẹ́ ńlá nabi Muhammad àtàwọn sọ̀hábà káwọn náà dìde ogun láti defend ara wọn òun náà ní àyà nínú suratul Baqara tolon sọ pé ní wa qatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin waqtuluhum haythu thaqiftumuhum واخرجوهم من حيث اخرجوكم والفتنه اشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوه so débi tí àwọn àyà náà dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ hmm. tó yá sí pé ní ọlọ́run ṣàlàyé kíni ó fún wa ní background tí òun fi ní kí ó tún wá bá débi kan yí pé ní for in intahaw fa inna Allaha gafurun rahim hmm. wa qatiluhum hatta la takuna fitna wa yakuna dinu lillah فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشار الحرام بالشار الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين àtàwọn àyà toríṣiríṣi tọ́já sí pé níbẹ̀ lọ́lọ́run ti ń ṣàlàyé fún wa pé òun lòun pa wọ́n láṣẹ pé والله تعالى alam. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayé àti àti kà fún ọpẹ́ bóyá kí n tó lọ sọ́dọ̀ àwọn ọ̀sán wa Idris bóyá pàtàkì jùlọ àwọn ayé tó lè pẹ̀lú nísìnyí àti màá wáyà tí wọ́n ń pàkíyèsí wa lọ sí pé a lè bá wọn tajà. now àti sọ́nà àwọn abala kan tó lọ kókó làbá bá jà Islam ó ní bá a ṣe ń jà. Hmm. ó láwọn ẹ̀kọ́ ó láwọn ààlà àwọn nǹkan tí a ṣe tá a lè ṣe ń bẹ àwọn nǹkan tí a lè ṣe ń bẹ so sí àwọn eléyìí náà sí wọ́n ní àwọn ẹ̀rí nínú alukoran tí ó jẹ́ ká máa ma pé tó ẹni tó bá lójú ogun náà o kí làwọn ẹ̀kọ́ tí. àwọn ẹ̀kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wà nú àwọn àyàtì tí ti hmm. kà sáwájú pàápàá jùlọ wọ́kọ́ tìlú fi sabilillahi alladhina Hmm. wala ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin lákọ̀ọ́kọ́ mabda'iyan gẹ́gẹ́ bíi principle ọlọ́run gbé kalẹ̀ yìí pé ní àwọn tí wọ́n bá bá yín jà nìkan ẹ̀ bá jà ìtumọ̀ ẹ̀ ni pé ní àwọn tí wọ́n bá fọwọ́ kàn yín tí wọ́n ní yín là ẹ má bá wọn jà tí ẹ bá bá wọn jà náà wala ta'tadu ẹ má tayọ àlà nítorí bá ṣe fún yín ni kẹ́yìn ni ó ṣe fún wa kẹ́ ẹ lọ mọ̀ pé inna Allaha la yuhibbul mu'tadin ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àwọn tí ń tayọ àlà eléyìí ń túmọ̀ sí pé ní jihad nínú Islam kìí ṣe pé ní ká lè fi mọ̀ pé yes alágbára kìí ṣe pé bóyá ká lè fi kó resources àwọn tá à ń bá jà kìí ṣe pé bóyá ká lè fi yàn wọ́n jẹ torí pé ní àjù wọn lọ torí pé ní ó láwọn ẹ̀kọ́ ó láwọn ìlànà tí ẹni tó jẹ́ àwọn mujahidun tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé inú ẹ̀ náà ni àyà tó tẹ̀lé ipe wala tuqatiluhum indal masjidil haram ẹ gbọ́dọ̀ pa wọ́n gbà tẹ́ bá bá wọn nílé ọlọ́run hátà yòókọ́ tí olókùn fi àyàfi tó bá já sí pé ní wọ́n síwọ́ ọjà sí yín ló kù ẹ̀yin náà láti pa wọ́n ẹ láti síwọ́ ọjà sáwọn náà láti fi dìfẹ́ǹdì ara yín nínú ẹ̀ náà tún ni pé ní fọ́mọ̀ní ìtàdá alaykum fọ́ọ̀tàdó alayhi bímísìlẹ̀ máa tàdá alaykum àti sọ̀yún ṣáájú lẹ̀ kan náà pé àwọn tó bá síwọ́ ọjà sí yín nìkan ni kẹ́ ẹ bá jà déédéé ní tí wọ́n bá sì ṣe fún yín náà ni kí ẹ ṣe fún wọn nínú àwọn ẹ̀kọ́ náà tún ní pé ní ilé ìjọsìn wọn tí wọ́n ti ń jọ́sìn àgbọ̀dọ̀ débẹ̀ láti pé ní ká bàjẹ́ nígbà tó bá di pé ní ogun ṣẹlẹ̀ bákan náà àwọn obìnrin àwọn tí wọn ò lágbára tí wọn ò nípa tí wọn ò ní tí wọn lè fi dìfẹ́ǹdì ara wọn wọn ò gbọ́dọ̀ dọ́dọ̀ wọn àtàwọn ọmọ kéékèèké àtàwọn tó já pé ní wọ́n jẹ́ àáfàá ẹ̀sìn wọn irú àwọn yìí à gbọ́dọ̀ dọ́dọ̀ wọn then nǹkan ọ̀gbìn wọn tí ń so èso fún wọn tí wọ́n ń ṣàǹfààní láti bẹ̀ àwọn mujahidun wọn ò gbọ́dọ̀ débẹ̀ so islam ò faramọ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ so ibẹ̀ láti rí i pé ní a lè mọ iye ẹ̀sìn islam tí ìbá ṣe pé ní a rí n tí ń ṣẹlẹ̀ láwùjọ tá a wà lásìkò tá à ń pè ní àsìkò civilization àsìkò hadora látara pé ní tí ogun bá ń ṣẹlẹ̀ láwọn ìlú oríṣiríṣi ẹ mọ̀ rí ìtayọ àlá ntí wọn ntẹ ni wọn ṣe fún yín àmọ́ a sì rí bó ti kéré tó àmọ́ ntẹ padà wá ṣe fún wọn padà ẹ fi bàlújẹ́ ni léyìí tí ń ṣẹlẹ̀ láwọn Garbo ni àtàwọn àtàwọn ìlú mi náà tọjá sí pé ibẹ̀ láti máa mọ̀ pé ní àṣẹ Islam hmm. ẹ̀sìn tó lófin ẹ̀sìn tó sì lẹ́kọ̀ọ́ ni débi pé ní lójú ogun náà ó tún lẹ́kọ̀ọ́ tí hmm. àwọn mujahideen tó ń gbọ́dọ̀ tẹ̀lé tó Ọlọ́run sì tún wá kìlọ̀ ẹ̀ fún wọn pé inna Allaha la yuhibbul mu'tadin ìkìlọ̀ eléyìí láti fi dẹ́rùbà wọn ni pé ní ẹ gbọ́dọ̀ tayọ àlà even tẹ́ bá wà lójú ogun wallahu ta'ala alam. mashallah ah, jazakumullahu khairan mm. ah, ẹ ṣe pẹ̀lú àlàyé tí ẹ ti ṣe so ìjà àlejànú islam ṣùgbọ́n ó ní bí èèyàn ṣe máa jà mm. so ó lẹ́ni tí èèyàn lè kódà bí èèyàn bá wà lójú ogun ẹ̀mí yẹ wa pé ó láwọn tí ẹ pé èèyàn lè bá jà ó láwọn tí ẹ sì pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ bá wọn jà ah, jazakumullahu khairan. Mm. Ah, Sheikh Idris tó àti wá bẹ̀rẹ̀ ìjà àti gbọ́ àwọn àyà tó ní ká bẹ̀rẹ̀ àti gbọ́ àwọn àyà tí ó kọ́ wa pé bá a ṣe jà ni ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí sí àwọn àyà wà nínú Al-Qur'an Al-Karim tí ń sọ fún wa náà pé tó bóyá ẹ lè parí ìjà àbí àsìkò gan àsìkò wo lẹ́ni pé tó ẹ jà mọ́ ẹ já dúró ti tó bá wọn. Hmm bẹ́ẹ̀ ni àwọn àyà wà ní Quran hmm. tó ló wá fi ń ṣàlàyé ń pè ní ogun láti parí hmm. ogun lẹ̀ ṣe ó ṣeé ṣe kógun parí táwọn kankan bá ṣẹlẹ̀ hmm. nínú àwọn àyàtò yìí òun náà ni ọlọ́wọ́n ọba tí ó sọ Quran pé ní wọ́n ìjánà fún ìsinmi fájìnà àlàhà wọ́n tọwọ́ kẹlẹ̀ àlọ́lá nígbà tó lọ́wọ́ bá ń ròyìn ogun bọ̀ tó bá bá ń jẹ báwọn jà ní wọ́n ṣàlàyé bọ̀ lọ́wọ́ dé ní gbé táwọn yín bá wá fìsì ibi àlàáfíà tó láwọn ò jagun mọ́ tó láwọn fẹ́ gbogbo omi àbí tán níbi tá a bá dé ìyẹ̀wò ìtẹ́fẹ́ afẹ́sẹ́ báyìí àbáyín jà mọ́ àbáyín fa wàhálà mọ́ fájìnà àlẹ́hà ìwọ ànábì wọn náà ṣe gíní fìsí ibi tí wọ́n fìsí yẹn tó ń jẹ́ àlàáfíà wọ́n hmm. bá wọn jà mọ́ ọ̀tọ̀wọ́kẹ̀lá àlọ́lá kò sì gbára lé ọlọ́run ọba èyí jẹ́ àkànnà àwọn àyà nínú ẹ̀ náà ni a rí nínú àyàtì tí dókítà ti kà fún wa náà olùwà ni káwọ́tì lóhùn hatta la takuna fitna ẹ máa bá wọn jà létí òfin ní sí fìtínà mà ọwọ́ ni fàáyìn táhà fala udwana illa ala zalimin ṣùgbọ́n tábà láwọn ò jàmọ́ nínú táhà àwọn láwọn ò jàmọ́ wọ́n sì kúrò nínú ìjà àwọn ọba yín jàmọ́ ọba yín fa wàhálà mọ́ fala udwana illa náà hmm. àṣẹ nìkan fún ọ tó àbòsí ṣé nígbà tó lọ́wọ́ fẹ́ ní kí wọ́n lọ jà náà nínú tó ní kí wọ́n fi lọ jà náà nítorí wọ́n ṣàbòsí fún wọn hmm. òbí náà nílẹ̀ rí ẹ̀kọ́ dá lónà ànàmú olùdìmọ̀ tó nísìnyí wọn sọ ń gbé ní kọ́ ọ̀là ọ̀dọ̀ wa náà ilẹ̀ ọ̀là bọ́ọ̀ níbí tó ń tọ́ra ṣe àbòsí náà láṣẹ ní ẹ̀bá ọjà tó bá láwọn ṣàbòsí mọ́ àwọn fàbòsí wọn lé àwọn ọba ń fa wàhálà màá yín náà ṣe kí hmm. so lára iná àárín pé ọlọ́run tó sọnù áyà mi kàyínì ẹ̀tẹ̀sàlóògùn tí wọ́n bá kúrò nítòsí yín tí wọ́n sá fún yín tí wọ́n láwọn ò jà mọ́ fàlámì ọkọ̀ àti lóògùn tí wọ́n sì bá yín jà wọ́n alukọ̀ wìlẹ̀ ikú musálàm tí wọ́n sì lálàáfíà aláfíà bá yín jẹ́ ọ̀dà kan àjàmọ́ kí lọ́lọ́run ní kàlẹ́bí ṣe. ó ní kó fi wọ́n lẹ̀ kó má ṣe gíní o kí wọ́n má bá wọn jà mọ́. àbí. masha allah. lẹ́yìn náà a torí ibi tó lọ́wọ́ bá ti sọ pé ìwọ̀n وأجيبه حتى يسمع كلام الله ثم أضربه مأمنا tí kan náà àwọn òṣèrèkí tó bá wá tó bá sọ pé tọ adákùn èmi o àwọn ológun bá yín jà àmì èmi darí èmi ò ṣe kí ni èmi ò jà ń tèmi ẹ fà á sún ẹ fà á mọ́ra ẹ bá a sọ̀rọ̀ lọ́wọ́ ọba ó ṣe gba ìsìláàmù kò ṣe ṣe báyìí lẹ́yìn náà ìfọ̀kànbalẹ̀ tó sáwà bá yẹn tó wá tó fi wá sọ́dọ̀ yẹn ẹ fún ní ìfọ̀kànbalẹ̀ ẹjọ́ wà lọ́dọ̀ yìí ló fọkànbalẹ̀ tó bá níbi tó fẹ́ lọ ẹjọ́ lọ o á rí pé eléyìí náà ń jẹ́ pé ní tọ̀hún yẹn kó jẹ́ bó ń ba yín jà tẹ́lẹ̀ ọlọ́run ò ṣe kí ọlọ́run ò jà mọ́ islam sì fà á lẹ́gbẹ́ kó ṣe kí kí a má bàjá àwọn náà àwọn àyà ti ní ìtọ́ka pé ní ogun ìṣe ti láíláí wọn máa parí ọlọ́run tààrà. khairan alon kò bá ṣe àwọn èyí tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ wo láàmójútó nígbà tá a bá ń jagun lọ́wọ́ látàrí èyí tó yẹ pé ń sọ fún wa náà pé tó àsìkò tí ẹ dà dúró ni ẹ dà dúró pátápátá àbí tí ó tún fi di ìgbà tẹ́ bá tún rí mubarir nǹkan míì tí ó tún fa pé kẹ́ ẹ̀ tún lọ bá wọn jà só gbogbo eléyìí ni wọ́n ti kà fún wa akọlọ́n kó ṣe àlékún ẹ̀mí àwọn afáwa mm-hmm. so inshallah ibi tí a ti dúró níbi abala eléyìí ni. so yóò wà kẹ́ ẹ tó máa bá a kálọ níbi àwọn abala tí ó ń bọ̀ níwájú èmi ọmọ ya ms islam ismail abdulkadir àti àwọn doctor wa abdulhamid badmus àti àwọn ustaadọ wa idris abdulrahman ahmed agbari fún ìpè salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mm-hmm.